mi kọ́ ló ń sọ ọ̀ ń sọ ọba tó ní mí tó lẹ̀ mí mi tó ṣe mí bẹ́ẹ̀ ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn láyìí dáa àfikún gbà fọlọ́ látara mi tó o bá ti wá gbà fọlọ́ látara mi olóòsì mọ́ bá nǹkan rẹ jẹ́ ìṣòògùn ìṣàgbára ìṣàsọdùn ìṣègùn ẹ̀ mọ́nu torí pé ọlọ́run tó ní mí ló ṣe mí bẹ́ẹ̀ ó ní tó fẹ́ lò mí fún tó fi ní wálé ayé ìdílé wálé ayé lásán ẹnìkan náà gbogbo wa ṣe wà yá wálé ayé lásán ó ní tọ́lọ́ fẹ́ fi wá ṣe ọlọ́run àmọ́ wọnú ilé kan tí wọ́n bá mọ ọlọ́run á wá sí lálágbára mẹ́ta bí kò lóló yóò wá ní kẹ́kọ̀ọ́ tara ẹni yẹn mọ ọmọ ọlọ́run bìkọ́ tí ọba débẹ̀ irú ò lè ló lọ bí ọba jẹ́ pọ́lọ́n fẹ́ káwọn èèyàn tara ẹ̀mí ìyẹn Sunday àdìsá ọmọ aládìkún ọlọ́run fẹ́ kí wọ́n ti ara mi sí òun ọlọ́run ni ìgbìmọ̀ lè mọ́ pẹ̀lú lálágbára bọ́lọ̀ wọn bá fẹ́ kí ayé ó ti ara ẹ̀mí àbísà sin òun ọlọ́run kò ní jẹ́ ló lọ́pọ̀ ní fún mi mọ́tò bàbá mi ọ̀rá kẹ̀kẹ́ rálẹ̀ ti jáde láyé àwọn tọ́mọ bàbá mi wà mí dáadáa àwọn àbúrò bàbá mi àbúrò ìyá mi wà mí wọ́n mọ ọ̀tàn mi dáadáa ọlọ́run bá tó wá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ kí wọ́n mọ òun ọlọ́run pé ẹ mọ èmi ọlọ́run kẹ gbà fún èmi ọlọ́run ọ wá ṣe mi lólówó kò tí ó dà sí táyọ̀ mọ́ ọ wá kó fèmí èmi wá fèmí lórí ayé ẹni tó bá ti wá níta ní jẹ́ Sunday Igboho yóò sì kọ́ parẹ́ lórí rẹ̀ kí ẹ sì pé yẹn fọ́nrún ni àwọn àbúrò ìyá mi rèé wọ́n mọ bàbá mi dáadáa wọ́n mọ ìyá mi wọ́n mọ lórí tí mo ti jáde àfa tó dúró yìí àfa ńlá gidi ni ó ti ń sìn mí mo ti ń tẹ̀lé tí mo ti gbà fún láti kékeré mi ju ọmọ ọdún mẹ́wàá tí mo ti wà pẹ̀lú àbá yọ nínú wa mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni làfa máa ń ṣètò fún mi tí nǹkan bá rúmi lónìí máa lọ bá wọn àwọn nìkan làwọn àti wọn àbá nǹkan rúmi lónìí mo wá gbà fún Ọlọ́run látara mi àti ọwà lómi. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi àfa mi kéèsì àtọ̀ fún pé àfa mi bàbá mi ni wọ́n jẹ́ ọdún díẹ̀ nìyá mi gbà lọ àǹtí ni wọ́n pe mọ́ mi ṣe pé bàbá mi ni wọ́n bá yẹn kí tó lè mọ̀ pé yá mi láǹtì hmm. ṣe mọ̀ pé bàbá mi ni bàbá mi tó wọn mọ̀ sọ pé sunday ọmọ mi náà bàbá gbà fún ọ bàbá mi rẹ. lẹ́yìn náà mo dọ̀bálẹ̀ fún. bàbá wa bọ̀dọ̀ wa mọ̀ pé mo dọ̀bálẹ̀ fún dáa rẹ̀ hmm. tó pé mo gbà fún ọ bàbá mi ni àfa gidi ni àfa ńlá sí ni àwa ní Sunday àfa ni ni ṣùgbọ́n mo gbà fọ́nà látara ń tọ́lọ́ sí fún ọ. nínú ká sọ pé yẹn ní ìmọ̀ kí ni mo mọ̀ mo kí ó mọ̀ mọ́ nǹkan ìgbà tí ò sí owó tí n fi kàwé mọ́ ni mo da dún ní eh, secondary school mo ti stop ìlọ university wọ̀ lọ nígbà tí ò sí owó tí n fi lọ bàbá mi ní kò sówó mọ́ sọ́ọ́lọ̀ kọ́sẹ́ hmm. Sunday mọ́ ní bàbá mi kò sí owó mọ́ hmm. sọ́ọ́lọ̀ kọ́sẹ́ bàbá mi ní ní ta lọ́tọ́ mo nífẹ̀ẹ́ bàbá mi pọ̀ hmm. ọba tó lẹ̀ mí mọ̀ mo fẹ́ràn bàbá mi pọ̀ ah! mo fẹ́ràn bàbá mi akẹgbẹ́ wọn aládé mo fẹ́ràn rẹ̀ pọ̀ bàbá mi mo fẹ́ràn rẹ̀ pọ̀ ọlọ́run tó lè mí mọ̀ mo fẹ́ràn bàbá mi sẹ́mi ọ̀pẹ́ lómi àsọ pé mo fẹ́ràn yá mi gan èmi fẹ́ràn bàbá mi pọ̀ ọlọ́run tó lẹ̀ mi ọmọ mo fẹ́ràn ọmọ sọ fọlọ́run pé ọlọ́run gbogbo ọdún yòówù tí bá lò láyé ayé ipò yòówù tí bàbá ń bá wà lọ́run tí mo fẹ́ wà mo fẹ́ kọ́ jẹ́ tó wà pẹ̀lú bàbá mi ní tí mo fẹ́ràn rẹ̀ torí bàbá mi jìyà lórí mi dáadáa tó hmm. Hmm. bàbá mi bàbá bàbá mi ìyá bàbá mi mo mọ sọ fọlọ́n pé gbogbo kò yóò ti gbogbo nǹkan téèyàn bí kẹ́yìn ọlọ́run tọba mọ̀ pé ìwọ ọlọ́run ọba ló ní mi ló ṣe mí bẹ́ẹ̀ gbogbo nǹkan yóò tọba sí fún ọlọ́run tọba lè mọ ọdún wọn tọ́ mi sọ́nà kí mo ṣàdúrà fún wọn kó sì mọ bá mi dárí gbogbo tọba tọba mi dárí mo sì mọ kọ́lọ́ wọn dárí jù wọn. torí pé bàbá mi fẹ́ràn mi ọ̀dọ̀ ya bàbá mi àti bàbá bàbá mi mo gbé dàgbà bàbá mi tí ọba rí mi yọ wà ní láti mi ti ń gbé láti mọ̀dáyẹ̀kẹ́ mọ̀dáyẹ̀kẹ́ ọmọ pé ọmọ àkàndá ni ó ń lọ́dọ̀ ọlọ́run hmm. àwọn olókùn rẹ̀ ọmọ ìgbàlá ọmọ ọmọ pé àkàndá ọmọ ni ọlọ́run tó sì ní mímọ̀ kún fẹ́ràn rẹ̀ mímọ̀ kún tó fẹ́ràn bàbá rẹ̀ ni wọ́n fẹ́ràn bàbá rẹ̀ ọlọ́run ní mọ̀ fẹ́ràn bàbá rẹ̀ pọ̀ ọlọ́run wá ṣe mí bẹ́ẹ̀ pàṣọ ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ kì í sórí ọ̀rọ̀ mi lọ́dọ̀ ọlọ́run ti kọjá ògùn hmm. ọlọ́run kọ́ ló kẹ́ bàbá dé níbú hmm. olóṣàmọ̀ ní pé ìjà méjì ìbàdàn kan pẹ̀lẹ́ nìkan ṣoṣo bàbá ní tí èèyàn bá wà tí máa ń rè tí ń rọlẹ̀ láàrin ọdún mẹ́wàá tí nǹkan kan ọba ṣe adẹ́fílẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀. Allahu Akbar. wàlá bàbá ní dìbò sọ bẹ́ẹ̀ kọ́lọ́fọ̀rọ̀ kẹ́ bàbá yẹn àkàgbé aríbi bàbá ní tí èèyàn bá yẹ wà láàrin ten years táyé ń gbóko ẹ̀ táyé ń kúrò ẹ̀ tí dẹ̀ ń rọlẹ̀ tí ó sì ṣe bàbá ní ẹ̀ fílẹ̀ ẹ̀ bọ́ bàjá ẹ̀ fílẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ o tó ní ó ní ẹfun lọ́dún mẹ́wàá tẹ́ ẹ bá wà tí ó kọ̀ rẹ̀ bá ń jáde tó parí ah, àbájá ni kíní kan ní ẹ̀fílẹ̀ tó bá ilé pé ten years tí ò ṣe ó ní ẹ̀fílẹ̀ ẹ mọ́ bàbá kankan mọ́ ten years tí ò ṣe hmm. ọlọ́ọ̀bà tó wá dé ayé tí wọ́n ń gbọ́ Sunday Igboho ní sí láti nineteen